tí ò já gbóòórùn àṣebi bàbá lóhun ò mọ̀ àṣìṣe ni láti fi Gani jẹ ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá pé òun rò kó máa ṣọmọ Yorùbá lóore ni òun ò mọ̀ pé. ẹ jẹ́ kó di mímọ̀ fún mi pé kò sí ọba kan tó wà nílẹ̀ Yorùbá táwọn ṣe mítì pẹ̀lú wọn tọ́jọ́ ṣe mítì papọ̀ tínú wọn dùn sí n tó ń lọ pé ọmọ mi wo àwọn tẹ́ ń pè ní òṣèlú yìí tí èmi pè wọ́n ní ọ̀jẹ̀lú dìánà tó lóṣèlú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 lọ́mọdé lágbà lókùnrin lóbìnrin káàkiri gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá mo kí wa pé a kú ọdún àná <laughs> a kú àṣekù ọdún a kú bí ọdún ṣe ń lọ ọ̀bẹ ló sílẹ̀ Ọlọ́run ò jẹ́ kẹ́mi wa ó ba lọ inú mi dàdùn pé gbogbo wa náà láti gbà. pé àfọwọ́fà ara wa ni mo kí yín o bàbá mi ìyá mi Bùnmi Adeleke yín tí rí nǹkan ọdún mi o Abdulrasheed Bashiru yín tí rí nǹkan ọdún mi náà mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí àkú mo ìrí ayé wa yóò tẹ̀ wá lọ́wọ́ ọlọ́run yóò dẹ̀ pa èṣù lẹ́nu mọ́ bó tẹ̀ jẹ́ pé ọlọ́run ti pa èṣù lẹ́nu mọ́ ọlọ́run ti fi sátánì dè àwa fúnra wa la ṣì ń tú iṣẹ́ rẹ̀ wò ìlú le o kò lo kò sówó lóde mo lórí ọ̀fẹ́ mo ti wọ Chicken Republic lénìí mo ti wọ Tantalizer àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé tán bá ṣọdún tó orú àyájọ́ èní wọ́n máa kọ́ àwọn ọmọ wọn lọ́bẹ̀ ẹni máa jẹun àti táwọn ọmọ fi ń ṣeré gbogbo ẹ̀ ló gbẹ fúrúfúrú ìkan wà ní ìwòròkó èkìtì lọ́hùn gbogbo bẹ́ẹ̀ mo ti dé gbogbo ẹ̀ gbẹ ni ṣé kí n sọ wípé kí ayé ti ṣe èyí sí o ọmọ Yorùbá kété ibẹ̀ yẹ kọ́ ni mò ń lọ láàárọ̀ yìí mo lórí ọ̀fẹ́ láti rin ìrìn kan lánàá mo sọ fún yín wípé ó dìgbà tá a bá gba ń tá a fẹ́ gbà tí ń ṣe orílẹ̀-èdè wa kí àwa yìí ká tó jókòó ká tó jókòó torí ọ̀rọ̀ tí bàbá mi yẹn sọ wípé ẹni bá ti gágun la pé kò kàn mí kò kàn mí pé òun rí jẹ òun rí mu kó ti rántí pé òun ti fogún ogun fúlàní ńlẹ̀dẹ̀ ọmọ tó ń bá bí mo lórí ọ̀fẹ́ láti lọ́dọ̀ bàbá mi kan kábíyèsí kádé ó lórí kí bàtà ó lẹ́sẹ̀ àní yín tì yín dárúkọ yín ìní dárúkọ yín mo dúpẹ́ fún ọ̀rọ̀ làákàyè ó fi hàn lóòótọ́ lódodo pé n tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ I can say ninety nine percent inú àwọn ọba ilẹ̀ Yorùbá ò dùn sí ninety nine percent inú wọn ò dùn sí àwọn bàbá yẹn ń fún mi ní àwọn àṣírí àṣírí àṣírí tí mi ò ní lórí ọ̀fẹ́ àti sọ àwọn àṣírí àṣírí tí bàbá yẹn ń jù síta tó ń jù mi ò ní lórí ọ̀fẹ́ àti sọ síta fún àǹfààní gbogbo ọmọ Yorùbá ni torí kéèyàn tún lè rí mi gbọ́ bàbá yẹn jẹ́ kó di mímọ̀ fún mi pé kò sí ọba kan tó wà nílẹ̀ Yorùbá táwọn ṣe mí ti pẹ̀lú wọn tẹ́jọ́ ṣe mí ti papọ̀ tínú wọn dùn sí n tó ń lọ pé ọmọ mi wo àwọn tẹ́ ń pè ní òṣèlú yìí tí èmi pè wọ́n ní ọ̀jẹ̀lú dìánà tó lóṣèlú pé tó máa fẹ́ dórí oyè ọ̀dọ̀ wọn náà máa wá wọn máa dọ̀bálẹ̀ wọn máa pa kúrúrú pẹ́rẹ́rẹ́ kúrúrú pẹ́rẹ́ ìlú ò ní bàjẹ́ lórí yín ṣùgbọ́n tá bá wá débẹ̀ tán ọ̀nà bí ìlú ṣe máa bàjẹ́ lókùn táwọn máa ṣán. bàbá yẹn ni pé kò sí bí bàbá kan ṣe máa dájú tó tó máa rí ọmọ ẹ̀ lẹ́nu ikú tinú ẹ̀ máa dùn tá máa rẹ́rìn bàbá yẹn ni pé kò sí bí bàbá kan ṣe dájú tó tó máa rí wípé ebi ń pọ ọmọ lọ ọmọ yẹn ti ń pọ̀ kàkà kú tá a gbójú sẹ́gbẹ̀ẹ́ tó bá jẹ́ pé òun ló bí lóòótọ́ àti lódodo bàbá yẹn ní tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kò dùn mọ́ àwọn àwùjọ kábíyèsí wọn náà máa ń ṣe mítìn tọ́dẹ̀ ń sọ ṣùgbọ́n àwọn tó ṣe Yorùbá ni ni wọ́n ti ká gbogbo ọwọ́ àwọn ọba àwọn bàbá wa tó lè gbà wá wọ́n ti ká wọn sápẹ́ pé ó ní ọmọ mi kà yí imagine chairman local government lè ké kàrá mọ́ kábíyèsí chairman local government lè ní kí kábíyèsí wá bá òní palace lèmi náà wá sọ pé bàbá tó bá jẹ́ pé n tó dẹ̀rù báyìí nìyẹn pé ènìyàn kan fẹ́ lè yọ yín lóyè kò sí irú chairman bẹ́ẹ̀ tó bá gúnyán láyé á ni ní ìkórìtà tá a dé bàbá mi ẹ̀yin bàbá wa ẹ dìde ẹ̀yin lónìlú tí ìlú bá bàjẹ́ tọ́tọ́ ní tí ìdí bá bàjẹ́ tọ́tọ́ ní di ló máa dà ẹ̀yin kábíyèsí wa bàbá yẹn sọ wípé ẹ̀rù ìbẹ̀rù ìbẹ̀rù ló wà ní ọkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn kábíyèsí ohun tó ń ṣẹlẹ̀ kò dùn mọ́ wọn nú ìbẹ̀rù ni bàbá mo lè fún yín ní assurance tó dá mi lójú tó lóṣèlú kan bá ta gélégèlé lọ́dọ̀ yín kábíyèsí agúnyanláyé agbọ̀bẹ̀ lọ́rùn kì í ṣèpè kì í dẹ̀ ṣe tírẹ́tìn ọba ló ìlú ẹ dìde ẹ má jẹ́ bàlújẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ̀yin bàbá wa ẹ dìde ó tó àkókò ẹ bàbá yẹn ní àwọn ti ka ìtàn àwọn ka ìtàn bàbá yẹn lòun ka ìtàn dórí ọba ti tadéláwo adésọjí adérẹ̀mí di ọ̀ní ọ̀fìn Ifẹ̀ ìjẹta ipa ribiribiribiribiri táwọn kó ní ilẹ̀ yorùbá bàbá mi you can you all of you can do it again gbogbo ẹ̀yin orí adé ilẹ̀ yorùbá ilẹ̀ yorùbá ń ṣàìsàn o wọ́n ní ní ní ìgbà ayé nígbà ayé Eh, kinní kan ayégun gẹ́gẹ́ nígbà ayé alára ó ló ṣe kinní kankan nígbà ayé ajérò ẹ má jẹ́ ó dórí títí yín sáà ẹ má jẹ́ káwọn ọ̀jẹ̀lú yìí kókó yín láyà jẹ mọ́ ẹ̀yin lẹ́nìlú ẹ pọwọ́pọ̀ pẹ̀lú ṣé rí tó bá jẹ́ pé ìgbà táwọn ọmọ yín ò tí ì jáde síta tí òye yẹ ò tí ì yé wa táwa náà ń bá wọn pariwo Ọ̀yọ́ máa ń de là ń tẹ̀lé wọn kiri ọ̀pọ̀lọpọ̀ nínú wa ojú wa ti ṣí bàbá olóṣèlú kan ò lè tasẹ̀ àgẹ̀rẹ̀ sí kábíyèsí kan ajẹyìn ẹ̀ ń ṣùṣà ẹ dìde ẹ súgbà àwa ọmọ yín show your support kí orílẹ̀-èdè wa bàá lè dúró ẹ mú ìbẹ̀rù kúrò ẹ̀yin kábíyèsí ọmọ akínní yín ọmọ akí ògbẹ́dọ̀ ṣojo ẹ má wo tàwọn ọmọ àlè àárín wa tó sọ wípé ẹ fẹ́ dógun ni àwọn David Amity ẹ má wo títí wọn àwọn ọmọ tí ò níran ni wọn tí fọwọ́ sí júwe bàbá ẹ̀ àwọn yẹn ò níran wọ́n ti ro ìrìn àjò wọn pín pé London yẹn làwọn máa kú sí wọ́n ti ro ìrìn àjò wọn pín pé kò sí ní tó kàn wọ́n táwọn bá ṣáà ti ń rówó gbà lọ́wọ́ àwọn òjèlú that is why tó fi sọ wípé ẹ̀yin kábíyèsí ẹ fẹ́ dogun lẹ̀ ni bàbá tẹ́ ẹ bá ti ṣe títí wá ẹ ṣe tìlú ẹ má jẹ́ kí ìlú ilẹ̀ yorùbá ó bàjẹ́ àwa máa ṣùgbà yín kò sólóṣèlú náà kò sí gómìnà náà ní koríta tàdé kò sí gómìnà náà tó máa yọ ẹ̀yìn kábíyèsí ọba tó bá ṣe taráàlú tó ń wá ọ̀nà tí ìlú máa fi máa gbòòrò tó ń wá ọ̀nà tí àwọn ọmọ ìlú ó máa gòkè ebi ń paráàlú bàbá mi. akọ́ṣẹ́jáyé ìran Yorùbá òun kọ́ là ń lò lọwọ yìí kádàrá Yorùbá kọ ní Yorùbá ń lò lọwọ yìí Ọlọ́run ò dá wa fẹ́ bíi náà mọ bàbá mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ìkan nínú yín bá mi sọ ní àná pé ohun tó ń Yorùbá kò wọ oko kó máa lé Yorùbá kí Fúlàní wá lọ mú oko fún ara tí bàbá yẹn ni wọ́n á gé ko lọ wọ́n wá gbin ọ̀gbìn bẹ̀ wọ́n á tún máa fi ak forty seven sọ títí títí títí kí nìyẹn máa fi di tó o dẹ̀ ní lẹ́nu àti sọ̀rọ̀ bàbá mi tẹ́ bá ti tì wá lẹ́yìn ẹ ti àwọn ọmọ yín lẹ́yìn àwa ni titi yín fúlàní ò lè fẹ́ràn yín títí títí kó fẹ́ràn yín tó ẹ̀yin tó àwa ọmọ yín ẹ̀yin ni bàbá wa ìran aládé ni yín kì í ṣe ọjà náà ń wé mọ́ yín lórí ọba náà ń pè yín ọba bá lórí ohun gbogbo ẹ̀ ń ṣe ẹ́mí àti mí tí máa ń mẹlẹ́ngọ ẹ mú ìbẹ̀rù kúrò ẹ̀yin bàbá mi ọmọ akíní jagunjagun ní ìran bàbá yín ẹ mú ìbẹ̀rù kúrò ẹ̀yin bàbá mi ẹ̀yin bàbá mi o gbogbo orí adé ilẹ̀ Yorùbá ẹ mú ìbẹ̀rù kúrò I can assure you sir kábíyèsí. two million percent of the Yoruba people tẹ́ bá dìde tẹ́ wọ́n ń bẹ lẹ́yìn yín ẹ̀rù máa bà gómìnà míì gan tó bá ṣe mọ̀nàmọ̀nà pẹ̀lú yín ẹ̀yin lẹ́ nílù bàbá mi ń tẹ́ máa fi mọ̀ pé ẹ̀yin lẹ́ nílù rèé tí gómìnà bá fẹ́ dórí oyè tó bá fẹ́ kọ̀ǹtẹ́ẹ̀sì ádámà ya pálásì yín kiri ìrìn àjò wọn ò kọjá ọdún mẹ́jọ tó bá lórí ọ̀fẹ́ tó lọ ọdún mẹ́jọ ẹ̀yin bàbá mi kú ní gbàṣọ lọ́rùn ewúrẹ́ ní tọ̀rọ̀ títí yìn tẹ́ẹ̀dẹ̀ máa pẹ́ lórí àpèrè yẹ ẹ̀yin lẹ́nìlú agbára tó ń gbà lọ́wọ́ yín làwọn ọmọ yín dìde lálàá fẹ́ gbà padà fún àwọn kábíyèsí wa torí a kàwé ìtàn ó dẹ̀ yé wa yégeyége nígbà tí ẹ̀yin bàbá wa ọba ilẹ̀ yorùbá ń ṣe ìjọba lórí ilẹ̀ yorùbá ayérójú ayéráyè ẹyẹ bí ẹyẹ eku bí eku ọmọ ènìyàn gan fọ̀n bí ọmọ ènìyàn ọmọ ènìyàn fọ̀n bí ọmọ ènìyàn ẹ̀tọ́ yín la fẹ́ gbà fún yín sà ìjọba ti ẹ̀yin ọba ó rọ àwa ọmọ yorùbá lọ́rùn we don't want copy copies again àti gbé kọpíkọpí àwọn England wò náà fi fa ẹ̀yìn ọba wọn àtún wá fàyín lé ọwọ́ gómìnà wọn fàyín lé ọwọ́ gómìnà wọn wá fàyín lé ọwọ́ àwọn chairman council bàbá mi ẹ̀yin bàbá mi gbogbo kábíyèsí ilẹ̀ Yorùbá ẹ̀yin lẹ́nìlú ẹ dìde ẹ dìde ara ń ni àwọn ọmọ yín bára ṣe ń ni àwa tó wà nílé ló ní àwọn tó wà lájò torí ẹni bá ti lẹ́ni tó wà lájò ń sìn ìrònú bí àwọn tó wà nílé ọ̀sẹ̀ jẹ bí ó ṣe mu tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ kò wá jẹ́ kí Yorùbá ó tẹ̀síwájú mọ́ àti dá nǹkan rere ṣe ó wá jẹ́ kó nira gogogogogogogogo fọmọ Yorùbá ẹ̀yin bàbá mi ẹ dìde ẹ dìde give us support ẹ má dá àwọn yẹn lóhùn sẹ́ mo láàlá kan mo ti ní mi ò ní sọ ṣùgbọ́n ilé tó pera ẹ̀ ní David Amity yẹn ló máa mú mi sọ ọ̀tá Yorùbá ni láti ilẹ̀ wa mo ti mọ̀ ẹrú Gani ni àwọn agbódegbà Gani Adams ni mo lálàá o mo rí kábíyèsí àná ọba adéyẹmí lamidi ó ní kí n bẹ gbogbo ẹ̀yin ọmọ yorùbá pátápátá pé àṣìṣe gbáà ni bàbá dẹ̀ sọ wípé àṣìṣe ò kàgbà bàbá lámìdì adéyẹmí ikú bàbá yèyé aláàfin tànà bàbá ní kí n bẹ̀ yín pé imú ló níkà tí ò já gbóòórùn àṣebi bàbá lóhun ò mọ̀ àṣìṣe ni láti fi Gani jẹ ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá pé ó rò kó máa ṣọmọ Yorùbá lóore ni òun ò mọ̀ pé ìkà ló máa ṣọmọ Yorùbá bàbá ní kí n bẹ o torí mo bínú sí bàbá gan lójú lójú àlá mi yẹn bàbá ń kọjá lọ mi ò tiẹ̀ rí mi ò tiẹ̀ wo ọ̀dọ̀ wọn bàbá wa ní ọmọ mi ló ń lọ yìí nọ́mbà pè mí wá mo ní mi ò kí wọn nǹkan báyìí kan báyìí lẹ ṣe bàbá nítorí ẹ̀ náà ni mo fi wá sí bíbà yìí ní àwùjọ àwọn ènìyàn bàbá ní kí n bẹ̀ o pé àṣìṣe ńlá gbáà ni ló jẹ́ kẹforíjì àwọn pé àwọn fi Gani Adams jẹ ààrẹ ọ̀nà kakanfò aláàfin Ọ̀yọ́ ní kí n bẹ̀yìn o mo lálárí bàbá o ara àwọn ọmọ ẹ ara àwọn ọmọ alára ara àwọn ọmọ ara àwọn ọmọ Gani Gani Adams oní David Amity tó ń sọ wípé àwọn kábíyèsí wa fẹ́ dogunlẹ̀ ní ilẹ̀ Yorùbá London ló wà o ṣé ogun tó ń jà wá yìí ṣé kò tógun ṣé àwọn kábíyèsí ló dá ilé ìtàrán lẹ̀ yìí ṣé àwọn ló dá lẹ̀ no ṣé àwọn kábíyèsí ló dá lẹ̀ no àti jẹ àti mu tó lé láyé àtijọ́ ọdún iléyà ṣoṣoṣoṣo ni ẹ ti máa gbọ́ orin ní bíbá ẹ máa gbọ́ orin lọ́hùn oníkálukú ọmọ kọ́ àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ ọmọ gòkè wọ́n máa sọ̀lẹ̀ jagoroba epo mọ́tò gbà ò tiẹ̀ sepo ibo ni jagoroba gan ti máa ṣiṣẹ́ ṣé àwọn ọba ilẹ̀ Yorùbá ló jẹ́ ká bọ̀ ha bí a ṣe bọ̀ ha yìí the answer is no so ẹni bá fẹ́ gbógun ti àwọn kábíyèsí wa ọ̀run máa gbógun tì í tí àwọn kábíyèsí bá lè sọ mo ní bàbá yẹn sọ wípé ó ní ọmọ mi ohun tí ẹ̀ ń fíìlì nínú ọkàn táwọn ń fíìlì nínú ọkàn wọn àwa ò fíìlì ẹ̀ ṣùgbọ́n wọn ò lè sọ̀rọ̀ torí wọn á tún kópa pẹ́ mọ́ wọn lára ni ló máa gbọ́ ṣé àmà lókù gọ́ọ̀mẹ̀ ló máa kọ́kọ́ ní kí kábíyèsí ẹ wá rí mi lọ́fíìsì káwọn ọmọ tí ò tọ́mọ ká wá máa yẹ̀yẹ́ yín mo ní bàbá irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ ní ìkórìtà tí Yorùbá wà yìí bí ṣé àmà káńsù kan bá pè yín pé àwa àwa máa bọ̀m̀bá dé bó jẹ́ gómìnà ọ̀fíìsì ni bó jẹ́ gómìnà kan ló lóun fẹ́ yẹ̀yẹ́ ọba kan tó jẹ́ ọba tó dúró tán tó jẹ́ ọba tó ń fẹ́ àlàáfíà fún ìran Yorùbá á yà kó gbogbo wa sínú sẹ́ẹ̀lì ni papọ̀ pẹ̀lú kábíyèsí ọ̀hún kò sí gómìnà kan tó lè yọ ọba lóyè nílẹ̀ Yorùbá ẹ̀yin ọba ẹ dìde ẹ mú ìbẹ̀rù kúrò ẹ má gbọ́ ti David Hamilton ọmọ ìran kí o ti gbàgbé ilé tipẹ́ ẹrú ẹrú àwọn ọ̀gẹ̀lú ni ọba ní ìṣèlú láyé ìjọun àná ìjẹ àwọn ọba náṣọ di ìjọba ẹ dìde ẹgbàlú yìí ẹ̀yin lẹni ìlú àwọn ọ̀rọ̀ àlú ìfẹ́ bàlújẹ́ mọ́ yín lórí ni náà fi ń dorí gbogbo nǹkan kodò lójoojúmọ́ kábíyèsí àwa kábíyèsí tó bá jẹ́ pé lóòótọ́ lódodo ní gbé àwa ọmọ yín ti dé ọ̀dọ̀ yín we need your support ẹ̀yin kábíyèsí tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo ní gbé àwa ọmọ yín ti dọ̀dọ̀ yín we need your support gẹ́gẹ́ bí ọba mi Awùjalẹ̀ jọ̀hún àná bàbá nígbàyé nígbàyé díyà tẹ́ni kí bàbá wa wo fíìmù tó lai. láéláé ẹ jẹ́ kí n fojú rí ọmọ mi ìyẹn ni ìfẹ́ bàbá sí ọmọ ìfẹ́ bàbá sí ọmọ nìyẹn àwa náà rọ̀ yín gẹ́gẹ́ bí ọmọ yín bàbá mi ẹ̀yin kábíyèsí èèrà kan ò ní rìn yín èèrà kan ò ní rìn yín torí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Èkìtì tó pa ọba mẹ́ta Èkìtì state and Èkìtì local government ní Kwara state tẹ́pa ọba mẹ́ta láàrin ọjọ́ márùn-ún kírú ẹ̀ ó ṣẹlẹ̀ mọ́. we want you to belong to us káwa náà lè belong to you sir ẹ̀yin kábíyèsí wa ẹ̀yin lẹ́ni ìlú ẹ̀yin lẹ́ni àṣẹ wọ́n á jákè àṣẹyẹ mọ́ yín lọ́wọ́ ni wọ́n já àṣẹyẹ gbà mọ́ yín lọ́wọ́ ni wọ́n já àṣeyẹ gbà mọ́ yín lọ́wọ́ ni àṣeyẹ náà làwa náà fẹ́ gbà padà torí nígbà tẹ́yin ọba ń ṣe ìjọba ní ilẹ̀ Yorùbá ayé rojú nígbà tẹ́yin ọba ń ṣe àkóso ilẹ̀ Yorùbá ìlú ń fò ìlú ìlú ń fẹ̀ sí ọkàn àwọn ènìyàn ń balẹ̀ ara ń tu ọmọdé ara ń tu àgbà nígbà tẹ́yin ọba ń ṣe ìjọba ilẹ̀ Yorùbá àwọn bàbá wa lè fẹ́ yàwó mẹ́sàn-án mẹ́wàá wọ́n á dẹ̀ jẹ àjẹyó nígbà tẹ́yìn ọba ń ṣe ìjọba ní ilẹ̀ Yorùbá a gbọ́ pé bàbá wa kan bí ọmọ one hundred and fifty òun fún ara ẹ̀ dẹ̀ tọ́ hundred nínú ẹ̀ nígbà tẹ́yìn ọba tẹ́ ń ṣèjọba nìyẹn o àgbẹ̀rójú oníṣẹ́ ọwọ́ gan-an ráyè àwọn ọmọ ilé ìwò ń gbádùn yìnyín bí ìránú ṣúgà ni gẹ́rẹ́ táwọn ọ̀jẹ̀lú gbàjọba tẹ́dorí tẹ́dorí yorùbá kó dùn wọ́n wá tilẹ̀kùn mọ́ kádàrá yorùbá yorùbá ò kádàrá ẹ̀ lò mọ́ wọ́n wá gbé àyànmọ́ burúkú wọ́n gbélé wa lọ́wọ́ this is time for you kábíyèsí ẹ ṣe bí àwọn bàbá níyìn ti ń ṣe ẹ mú ìbẹ̀rù kúrò àdúpẹ́ lọ́wọ́ àwọn ọba kan tí wọn ò mú ìbẹ̀rù sínú ọ̀rọ̀ wọn tó sọ pé ohun tó bá máa ṣẹlẹ̀ ní kó ṣẹlẹ̀ pé di àrẹ́dì ilẹ̀ Yorùbá yìí ó gbẹ́dọ̀ di gbígbà àdúgbò lọ́wọ́ àwọn kábíyèsí bẹ́ẹ̀ ṣùgbọ́n a fẹ́ kí gbogbo ẹ̀yin kábíyèsí wa kẹ́ ẹ sọ̀rọ̀ ake síta kán lè mọ̀ pé lóòótọ́ ìyà tó ń jẹ àwa ọmọ yín kò tẹ́ ẹ̀yin lọ́rùn ṣebí mo fi ọlọ́run tó láyé àti ọ̀run ṣe ẹ̀rí wo bíbélì rèé àlá tí mo ní mo lá kìí ṣe àhesọ mo lálà tí aláàfin Ọ̀yọ́ ìhìn lórí ọ̀fẹ́ gbogbo bí bàbá ṣe pẹ́ láyé tó ìhìn lórí ọ̀fẹ́ àti rí bàbá wọn face to face orí tẹlifíṣàn ni mo ti máa rí bàbá ṣùgbọ́n lójú àlá mo rí bàbá face to face bàbá ní àṣìṣe gbáà ni láti fi Gani Adams jẹ ààrẹ ọ̀nà kakanfò bàbá ní mo rò pé yóò ran ọmọ Yorùbá lọ́wọ́ ni yóò dìde fún jàǹgbara yóò dìde fún ìrọ̀rùn mẹ̀kúnnù yóò mú kí omi Yorùbá ó tòrò ó lóun ò mọ̀ pé yóò wà lára àwọn tí ó máa domi àlàáfíà lẹ̀ Yorùbá rú àyè sọkọ́ kábíyèsí àwa náà fẹ́ kẹ́yìn náà dé di adọ́run mòótọ́ ẹ dìde ẹ ti wá lẹ́yìn àní kẹ́ jáde síta a fẹ́ máa gbọ́rọ̀ akin lẹ́nu yín ìran yorùbá kì í ṣerú rí wọ́n ní ajé ṣe bí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan ṣùgbọ́n ọ̀yọ́ tòde òní ti ṣe bí baba ó ti ó ti ń kọpí ohun tó bá ti dé bá ẹ̀gbá ó dé bá gbogbo ilẹ̀ yorùbá èyí tó bá ti dé bá ọ̀yọ́ ó dé bá gbogbo ilẹ̀ wa it is a big slap for the Yorùbá race kó jẹ́ pé gómìnà ni ọmọ fi ọba jẹ nílẹ̀ Yorùbá a fẹ́ gba agbára yẹ padà fún yín kábíyèsí ẹ ti wá lẹ́yìn ẹ ti ìran Yorùbá lẹ́yìn ètí ìran Yorùbá jẹ̀yà lọ́wọ́ Fúlàní ó tó gẹ́ ètí ìran Yorùbá jẹ̀yà lọ́wọ́ Fúlàní ó tó gẹ́ tí ara bá ti tu aráàlú bàbá mi ara máa tù yín. tí ìlú bá ti rójú ẹ̀yin náà máa rójú ẹ máa ráyè ìṣèjọba ẹ̀yin lẹ́ni ìlú agbára ayé gbẹ̀dọ̀ padà sọ́dọ̀ yín ohun tá à ń wí náà ni pé ẹ̀yin kábíyèsí wa ẹ̀yin bàbá wa gbogbo lórí láàfin tẹ́ ń bá wa tọ́jú àwọn kábíyèsí wa ohun tá à ń wí náà ni pé restructuring ó ti fail true federalism we don't want it ohun tá a fẹ́ náà ni wípé orílẹ̀-èdè wa ọlọ́run ò dá wa papọ̀ àìṣe kan lóòótọ́ a lè jọ lójú méjì kí imú wa jọ níwò méjì kájọ lẹ́nu bá kan ṣùgbọ́n ẹni bá mà kán wò dáadáa ìrísí wa ó yàtọ̀ síra wọn kọ́ọ̀ṣọ̀ tí ọlọ́run gbé lé wa lọ́wọ́ ó yàtọ̀ síra wọn ìjẹun wa yàtọ̀ ìsọ̀rọ̀ sí wa yàtọ̀ èdè wa yàtọ̀ kí ló dé ṣé tipátipá lèèyàn fi ń gbéyàwó ọ̀ràn ni bàbá wa we need our nation back Yoruba nation orílẹ̀-èdè títí wa la fẹ́ orílẹ̀-èdè tó ti sàn fún wàrà àti fún oyin òun là wá fẹ́ àwọn tẹ̀ ń pè lólóṣèlú di àná tó lóṣèlú ọ̀jẹ̀lú ni wọ́n ẹ jájọ pawọ́ pọ̀sà kájọ gba ìran yorùbá kúrò nínú àjẹ́ndà fúlàní ẹ jájọ pawọ́ pọ̀sà kájọ gbára wa kúrò nínú àjẹ́ndà mìyétí àlà ẹ jájọ pawọ́ pọ̀ kájọ gbára wa